إن الحمد لله نحمده ونستعينه tọ́mọ fi máa yáyà kúyà tí èyí fi rójú tu ọmọ nígbà tó yẹ kí èyí máa jẹ àǹfààní ọmọ so àwọn kan wọ̀nyí àwọn láti bẹ̀rẹ̀ sàlàyé fún wa láti ìjẹ ẹ̀jọ́ aṣọ mẹ́ta ń bẹ nínú àwọn nǹkan tí máa ń fà á sì sọ àwọn ọ̀nà tí ìsìláàmù là kalẹ̀ fún wa láti lè ba má jẹ́ kíró àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ so tí ó bá ti wá ṣẹlẹ̀ tí ó bá ṣẹlẹ̀ sí ọ̀nà tí islam tó gbé kalẹ̀ fún wa yàní islam fún wa ní alùkọ́yà qabla al-ilaj ó fún wa ní káàbí pìrìvẹ́ǹtì kìíní ìfọ́nbà ṣẹlẹ̀ so síwájú kó tó wá sọ fún wa pé tọ̀ àbáwá pìrìvẹ́ǹtì ẹ̀ àbí tó jẹ́ pé ààrí pìrìvẹ́ǹtì tó fi ṣẹlẹ̀ so kí wá ní ọ̀nà táàtún gbà táàtún fi wá àtúnṣe sínú eléyìí so islam tó ṣàlàyé gbogbo irú nǹkan báyìí náà fún wa so ìtí ó kàn lẹ́yìn àwọn ìta àti òun náà الذي يتحكم في الأطفال والمراهقين. atfal wal murahiqin alfakínà pè ní alfarọ́gù òun náà ni inú èdè kéèyàn ó ìráyè kéèyàn wà less busy kéèyàn mọ́ ní kankan téèyàn ṣe òun náà ni nǹkan pè ní alfarọ́gù pé àìní kankan téèyàn káyé ó sì wà lẹ̀ ní máa ń sí ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ kéékèèké wal murahiqin àti àwọn tí wọ́n ti dépò pé wọ́n ti bàlágà tó tí ẹ̀ bá wò ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké lẹ́yìn kó jẹun lẹ́yìn pé kó darí iléèwé tó àyè máa ń pọ̀ ńlẹ̀ fún wọn ó jẹ́ pé tí òbí ò bá ní àbójútó tí ò bá sì ní àkólé kan ọmọ tó ní tó bá wù ọmọ òun náà ni ó máa fi irú àsìkò báyìí ṣe so eléyìí ó wà nù tí máa ń fa sábàbí tí ọmọ fi máa yáyà kúyà tí ò bá sí òbí tí ó sàbójútó ọmọ tí ó wò pé kí lọmọ yìí ṣe tí ó wò pé ibo lọmọ yìí rìn sí so eléyìí yóò fa yóò já wàhálà lẹ̀ nínú ìgbésẹ̀ ayé ọmọ yìí nígbà tí ọmọ yẹn bá ń dàgbà nítorí pé tá a bá wò ó nísìnyí tí ọmọ bá darí ilé ẹ̀kọ́ tó kàn sí ó darí ilé ìwé tó jẹun tán tọ̀ sí ààrẹ ní tọ̀ọ́yá ẹ̀ ṣeré lọ àyíkò làwọn wà wọ́n ti ṣeré lọ nígbà tó wọn bá lọ pa títí tó tún dà sọ magrib tọmọ tún dé pé tọ àwọn dé so ìyá ọmọ ibi tó lọ bàbá ọmọ ibi tó lọ so irú eléyìí irú ibi tó máa lọ irú tí wọ́n ń ṣe níbi tí wọ́n lọ tó lọ yẹn yàrá òbí lè má fura mà ipe nǹkan tí wọ́n ṣe nǹkan aburú ni òbí lè má fura mà ibi wọ́n ti kọ́ ọmọ wọn láwọn nǹkan irisí sáwọn nǹkan kíkọ àwọn nǹkan tí ò dáa ó jẹ́ pé ńgbà sí ọkàn ọmọ ìgbà yẹn ni òbí ó tẹ̀sẹ̀ wá fura mọ̀ yí pé a àti nǹkan kan ti ṣẹlẹ̀ sí òun ní inú aburú so òun náà ló fà sí pé anabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa yí pé àwọn ọmọ wa lásìkò táwọn ọmọ òun pé àwọn eléyìí ò ti dá nǹkan mọ̀ ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ òbí nù ife òkúti ti máa kọ ẹ̀sẹ̀ fún wa òkúti ni máa kọládá fún gbàtí òtí bàlágà ẹ̀fí wọ́n lẹ̀ ọmọ kékeré ní sí so anábì sallallahu alaihi wasallam ó ní kákọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ anábì ní múrù awladakum bisola wọ́n abunahu sọ́ba sini anabi ni ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ ipe kan máa lọ kírun sábù sini tá à ń sọ yìí ọdún méje yìí òun náà ni average ọdún tí ọmọ máa ń ti dé sínú tẹ̀mí yìí yàrá ọmọ ti mọ ọ̀tún yàtọ̀ sósì ó ti ń dá nǹkan mà so láti gbà yẹn lànàbí sallallahu alaihi wasallam ti ní ẹ máa pa wọn láṣẹ ipe kan máa lọ kírun àsìkò tá à ń sọ yìí àsìkò tọ́mọ òtí bàlágà ni tó jẹ́ pé wọn ò ní fi máa kọ ọ̀kan kalẹ̀ fún un tábà ń ká fojú ẹ̀ wò ó pé kò fún ti bàlágà wọn ti máa kọ kalẹ̀ fún un táàbà lọ mọ́sáàsì tó bá lóun ṣeré lọ áfilẹ̀ yóò máa ṣeré díẹ̀ lọ táàbà lọ mọ́sáàsì tó bá lóun bá wọn òun wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn áfilẹ̀ kan máa ṣe fún nǹkan tó bá ṣe àmọ́ níbi ní rárá pé àsìkò yẹn àsìkò tó yẹ kẹ́ ẹ ti mójútó ọmọ ni àsìkò tó yẹ kẹ́ ẹ ti fi ojú ọ̀nà rẹ̀ lébi tí ẹ fẹ́ kó rìn nígbà tó bá bàlágà so ọmọ téèyàn bá filẹ̀ tẹ́ ẹ̀ kọ́ pípẹ́ ah, àsìkò yìí ó lásìkò ń bá ti tó lájọ máa lọ mọ́sídìí lásìkò ń bá ti tó kí a fi ogun tá a bá ń ṣe lẹ̀ ni ọmọ tá a bá kọ́ bẹ́ẹ̀ tá a wá rò wípé ìgbà tó wá ìgbà tó máa bá bàlágà tán ìgbà yẹn láti wá ní kọ́ ọmọ máa kírun yóò nira fún irú ọmọ bẹ́ẹ̀ torí pé nǹkan tí ò bá sábà ní òun náà ló fà á tí wọ́n fi ní man shabba ala shay'in shaba alayhi ẹni tí nǹkan kan bá ti máa la láti kékeré hmm, shaba alayhi yóò di ọ̀dọ́ lórí ẹ̀ ni ìkíní yóò mọ aládé gbà tí ó fi dọ̀dọ́ ẹ̀dí bá nìsín ẹ̀tọ́ bá ní kaba máa láàdìgbà tó fi di ọ̀dọ́ so irú nǹkan bá hun ṣàbà àlẹ́ yóò wéwu lórí ẹ̀ ní yóò darúgbó lórí ọmọ ṣàbà àlàṣẹ ìmọ̀ta àlẹ́ ẹ̀tọ́ bá wá dàgbà tó darúgbó lórí kankan títí ń bá bọ̀ tí wọ́n rí gbà lọ́wọ́ rẹ̀ mọ́ta àlẹ́ ilẹ̀ ayẹṣẹ́ àwọn yóò kú lérí nǹkan tí máa ń ṣe òní àyàfi tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ tó bá fẹ́ fi irú ẹni báwọn tó bá fẹ́ fi mànà lókù tòun náà lọ́pàá tó yẹ pé ìmọ̀ difficult fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n ti wà lórí láti kékeré bẹ̀rẹ̀ àgbọ́yé tí wọ́n láti kékeré ni pé bí nǹkan wọn ṣe rí nì títà fi dọ̀dọ́ títà fi dàgbà fi darúgbó ẹ̀sẹ̀ wá sàlàyé fún pé ah, eléyìí ò fẹ́ sí mu eléyìí ní sáà nàbí wí àyàfẹ́ ní tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ sànù rẹ̀ lókù àfihàn tí Allah subhanahu wa ta'ala bá kọ́dà rọrọ̀ rẹ̀ sílẹ̀ àwọn tó jẹ́ pé thumma yasbiqu alayhi al-kitab fa ya'malu bi amali ahli al-jannah fa yadkhulaha àwọn tánàbí ti sọ fún wa pé àwọn kan bẹ tó pé lédèdè wọn bá káàkiri láti kékeré tí wọn fi dàgbà tí wọn fi wéwú tó yẹ pé tó wá kù díẹ̀ sẹ́mọ̀ gbogbo tọ ìdókù fún àwọn báyìí àti wọ̀tánlókù fún wọn ẹwà rẹ̀ bá wọn kan ọ̀run padà ń jọ kàníkà ah, ọ̀rọ̀ táwọn ọmọ yìí sọ ipe ẹjẹ́ àti ẹjẹ́ tí wọ́n sọ wọn lànà fi wí báyìí wọn lọ́lọ́ wí báyìí ẹjẹ́ àgbọ̀ ah, tí wọ́n náà irú àbá wọn wà tẹ́tí wọn wà gbọ́ wọn ni wọn arínú wọn bẹ́ẹ̀ láwùjọ tá a wà yìí tó jẹ́ pé bàbá mi ń bẹ tó jẹ́ pé gbogbo ògbésí ayé rẹ̀ ogun ni à ń ṣe bí ogun ẹ̀ nígbà tó sì yá tó dàgbà ó fi nǹkan òun lẹ̀ látara pé kíni látara pé so ń kọ́ wa pé àwọn ọmọ wa tí wọ́n bá ti di ọmọ ọdún méje máa pa wọ́n nítorí pé kí báwa bá di pé pàtó bá kú díẹ̀ yóò tún ṣeré lọ yóò tún padà wá so ìgbà yẹn nísìnyí ààrẹ bí òtún máa pé ọmọ ẹ̀fà ẹ̀dẹ́ mọ́lẹ̀ dúláàsì àbí ẹ̀mọ́ wá lù ipe ẹni tá a bá ti kírun ó máa tó bá ti dúró díẹ̀ ó máa ṣeré lọ ànábì ò kọ́ wa báwọn pé tó bá ti kọ́ ọdún méje ìgbà òun ni ẹ tó pa á láṣẹ ẹ máa pa á láṣẹ pé ọyá ọyá lọ lè kírun ọyá tó ti kí sọlá tó zó tó ti kí sọlá tó làá ọyá lọ lè kírun tó ìgbà yìí a máa pọ̀ ọmọ láṣẹ ẹ ò bàtà kò sí ìkan nínú torí pé eléyìí ti àní tẹ́rbíà ni ìta sí pé tẹ́rbíà ni pé kéèyàn ó máa rè yàn eh, ká máa rè ní sísẹ̀ǹtẹ̀lé ní gbésẹ̀ kan sí gbésẹ̀ kan ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé sákọ̀ọ́kọ́ máa pa aláṣẹ náà ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ìwọ gangan kọ́kọ́ jẹ́ kúrú àná ìrẹ́ bàbá jẹ́ kó máa rí ọkọ́ náà máa kírun kí ọmọ àríwọ̀ ìyá rẹ̀ kó máa kírun tó bá ti pé ọmọ ọdún méje máa pa aláṣẹ anábì sallallahu alaihi wasallam wá ní wàdìrúhùn màálẹ́ ìhá wọ́n hùn àbùnáhù àṣàrọ̀ ànábì wa ní sábà ti wá pé ọmọ ọdún mẹ́wàá tó wá di pé tẹ́bá pa aláṣẹ kó lọ kírun ibòmí ni ó gbà lọ yóò gbà bọ́ọ̀lù yóò lè ṣeré tó ànábì ni wọ̀tẹ̀lẹ̀ bóhùn máa lè yà lásìkò yẹn ẹ wá máa nà wọ́n sí yá kí ni ojú ọlọ́run tó àdìgbò lè kírun ẹ̀rù nígbà tó ti kọ ọmọdún mẹ́wàá tó eléyìí ọmọdún mẹ́wàá tá à ń sọ yìí náà nìsín kò tí ì ṣe kíni kò tí ì kò tí ì dé sínú ìjìnà kórúkọ rẹ̀ alùbáláàbà kò tí ì gbàlálà pé ká mọ̀ pé á ah, ẹni yìí òun ti bẹ̀rẹ̀ sí máa fọ́ sí ẹ̀rẹ̀ kalẹ̀ àmọ́ ti súnmọ́ àsìkò ọmọ tẹ bá bẹ̀rẹ̀ sí paláṣẹ lọ́mọ ọdún méje olùkọ́ ọdún mẹ́jọ olùkọ́ ọdún mẹ́sàn-án olùkọ́ ọdún mẹ́wàá àṣẹ ohun tí máa jẹ́ láàrẹ̀ ọmọ onídìí yà lásìkò ànábì ní ẹ máa nà nítorí pé kí ni wọ́n bá ní kílẹ̀ nà á sí wa ní tẹ bá wá ṣe báwọn ànábì ní wà fáńdì kò bẹ̀ tó wáyé pé ọkùnrin àtòbìnrin ni wọ́n so ẹ wá ẹ pé ẹ tó pé yà láàrin ibùsùn wọn ibi wọn máa sùn wọ́n bá ti kó ọdún mẹ́wàá ọkùnrin kó máa sùn lọ́tọ̀ obìnrin kó máa sùn lọ́tọ̀ so kìí ṣe pé dandan ni pé ìgbà táwọn méjì bá jọ kọ́ ọmọdún mẹ́wàá bá tẹ́ ń bá kọ́ bí kan ní sìn tó ń kọ́ ọ̀rọ̀ ọkùnrin tó fọdún méjì sàgbà èyí tẹ́ ẹ̀ fi tẹ̀lé nígbà tẹ́lẹ̀ bá ti kọ́ ọmọdún mẹ́wàá sọ ọ̀yá mọ́sùn bẹ́ẹ̀ ọmọ ibẹ̀ ni so ibi tá a ti lọ ni pé anabi sallallahu alayhi wa sallam àwọn àsìkò wa àsìkò ọmọ kéékèèké anabi sallallahu alayhi wa sallam ó fẹ́ kí akọ ọmọ kékeré yẹn lò ó kí ọmọ ọmọ wa lò ó lòkulò kí ṣètàn kó máa ṣe kí ni kó máa kó sí lẹ́mìí inú àwọn ẹ̀kọ́ sálàmì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa òun náà ní pé kíni ká kọ́ ọmọ wa ní kíni ká kọ́ ọmọ wa ní alukur'an láti kékeré òun náà ló fà tó pé àwọn sálàmì wọ́n máa ń lo àwọn àsìkò ìfọ́ àwọn ọmọ tó jẹ́ pé àsìkò díẹ̀ àníkọ́ ọmọ ṣeré ọmọ ṣeré níwọ̀nba gẹ́gẹ́ bí ọmọ kéékèèké so anabi sallallahu alaihi wasallam ní máa fi máa sọ fún àwọn sàbẹ̀ pé ah, ẹ fi wọ́n lẹ̀ wọn ó ṣeré kí àwọn yahudi náà bá rí i pé á ah, ìgbàláyé wà fọmọ kéde pé ẹ̀sìn Islam ẹ̀sìn kókókókó kò sí ẹ̀sìn fún ẹ̀jẹ̀ rẹ́rìn fún ẹ̀jẹ̀ ẹ̀sìn kan fún ẹ̀jẹ̀ sáwàdà ànábì gan máa ń sáwàdà àmọ́ kì sáwàdà kéde pé parọ́ tí ó lọ sáwàdà so àwọn kéèké sì máa ń ṣeré lójú ànábì sallallahu alaihi onye habasha ah, Madina yóò bá fọ́ gáàrù ibi ojú wíńdò báyìí ṣe pé òun wà gbé orí ìhun lé orí èjìká ànábì sallallahu alaihi wasallam òun mi máa ń wò bí wọ́n ti eré bí wọ́n ti so gbogbo eléyìí ní ti báyìí ànábì sallallahu alaihi wasallam ó fi ààyè rẹ̀ lẹ̀ fún wa so káwa náà mọ́ wa wò pé torí pé <clears throat> ọmọ kékeré àti ẹ̀fẹ́ báyìí gbá rárá àfẹ́ sílẹ̀ rárá kó tẹ̀ mọ́ ṣe nǹkan mí so káwa fi gbogbo tó bá kó lé gé oníṣẹ́ yóò tó bọ́ sí iléèwé kan tó bá kó iléèwé kan kó bá wá sí àsìkò kálẹ̀ tí ó yọ fún tí ó fi sọmọ kékeré nígbà tó ọmọ kékeré bá tẹ̀lé so eléyìí náà yóò ti tẹ̀kẹ́ni yóò dá wa láàlẹ́ sínú ìgbésí ayé irú ọmọ báyìí so ṣẹ̀rí àfẹ́ká ṣe nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì so àsìkò yìí òbí ọmọ ni ó bá lò tó bá mọ bí wọ́n ṣe ń kírun sọlẹ́gbà tó wà lọ́sẹ̀ ń kírun tán àwọn akẹ́kọ̀ọ́ míì náà wà lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ìgbà tó bá pé ọmọ ọdún mẹ́wàá àgbà tó bá bàlágà kọ́ láti máa kọ́ abẹ́rẹ́ sí máa kọ́ àmàṣàlàyé tàwọn yìí dì fún yóò máa ti ń jẹ́ ṣíríkù yóò ma tí ń jẹ́ bídá yóò mọ̀ tí tó bàánú jẹ́ yóò mọ̀ tó so lẹ́yìnbà tó ṣe kíni tó ti ha Qur'an lẹ́yìnbà tó ti mọ̀ nípa àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam òun náà ló pa tábà lọ wo ihe ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn náà àwọn sálàf ah, ti ha Qur'an síwájú tó tó pọ̀ ọmọdún mẹ́wàá ẹlòmíì méje nínú ló ti so ẹ pé irú àwọn ní pé so tí ìyàmbá ọmọ kékeré lu àsìkò bá kéde dáadáa tó ti há Kùránì níbi ọmọdún mẹ́wàá tó ti láwọn àdí tó wá sórí yóò ti kọ́ àbí òtí mọ ìtumọ̀ rẹ̀ tó gbogbo ọmọ ọmọ báyìí ti sì ìgbésí ayé tó bá máa rìn ẹ̀rí pé ọ̀nà tó tọ́ òun yóò máa rìn ṣètọ́nù sì ní lágbára púpọ̀ lórí irú ọmọ báyẹn tí ẹ̀ ti kọ́ láwọn àgáàbù tí ẹ̀ bá ti jí ìkọ́bá ilé ẹ̀ máa wí tí ẹ̀ bá fẹ́ jẹun ìkọ́bá ilé ẹ̀ máa wí so ìgbésí ayé ọmọ nígbà tí ó bá fi bàlágà yóò wà lójú ọ̀nà tí ó tọ́ ni tí ò ní jẹ́ pé ẹ̀sẹ̀ tó wá lé káàkiri pé ọya tẹ́lẹ̀ yìí ọya tẹ́lẹ̀ yìí àbí kí ẹ̀sẹ̀ tó wá máa ní èèyàn ń ṣe wá àfikún àbí èèyàn mú lọ bìkan tí wọ́n ti ilé ọmọ aláìgbọ́rọ̀ àbí àmú lọ̀dà àwọn apá kan pé ọmọ ìjọ abẹ́ le jù àbí ká mú kágbé e kú e lé kágbé lọlé àwọn ọmọ kóńdòrò á sògbà tó máa ti tó ti yẹ kí òun mójútó ọmọ láti kékeré ṣe pé ọ̀rọ̀ lásán náà ló ní ìdí àtàwòjì ọmọ kékeré àkọ́kọ́ tọmọ ẹgbẹ́ máa fi kẹ́kọ̀ọ́ jù láyé òun náà ní kí ni àtàlùmú fìlìkùdùwà ó máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú pé ó rí pé bí èèyàn ṣe ń ṣe òun náà lọ́wọ́ máa ṣe tó bá ti bá òbí ẹ̀ lórí dáadáa ẹ̀yìn kúlù màálù ní yóò lẹ́dọ̀ alàgbẹ̀tọ̀ gbogbo ọmọ ẹ̀ tẹ́ rí wọn bíi má àdámá pé kọ́mọ ó wà lórí ọ̀nà so in tó bá ti wá bá àwọn òbí ẹ̀ tán ṣe tó bá bá òbí ẹ̀ tí wọ́n ṣe fídíà òun ló ṣe kí ni òun náà bá di onítúfí ìgbà àwọn kéèké kan bẹ ní ti báyìí wọn bẹ láti wà náà àwọn kéèké bí ọmọdé mẹ́wàá bí ọmọdé mélòó kan nìsí ẹ̀ẹ́dì àwọn àti lásìkò ti wọ lọ́tọ̀ kọ́lá lánàá tí wọ́n ti wọ́n gba àwọn gba síkà àwọn gba tẹ́ǹtì so wọ́n ní àwọn ṣe mòlídì so irú àwọn ọmọ oníṣẹ́ báyìí ti ẹ̀wọ̀ kan báwọn kí ni wọ́n kí ni wọ́n sọ irú àwọn ọmọ òdì láti kékeré ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti mọ̀ pé àwọn gba àwọn gba tẹ́ǹtì àwọn gba tí àwọn ṣe mòlídì tẹ́lẹ̀ bá wá pé ọmọ ogun ọdún kọ́ wọ́n àwọn tó lọ gan tó ń dájú náà kalẹ̀ gan àwọn òṣè fún òṣè rúgbà wọn láti kékèké but àwọn bàbá wọn tó mọ oníṣẹ́ alhamdulillah ara wọn yẹn fẹ̀yìn lẹ̀kún táwọn ọmọ yìí ṣe yìí lọ alhamdulillah <laughs> tí ń sẹ́ lójú wa yìí tó túmọ̀ pé ẹ̀yìn wọ́n tún ṣe kí ni yóò dá ní báyìí lọ so nǹkan tó yẹ kéèyàn kọ́ máa ń bẹ̀ kó lè kó ń bẹ̀ ẹ̀yìn kan ó lè mójú tẹ́kọ̀ọ́ so gbogbo àwọn nǹkan báyìí kò sí tó gbà yà ni wọ́n fi àwọn ọmọ náà sórí fitra ni àwọn gbàgbé pé bitán bá àwọn òbí wọn wọn bá wọn bitán ti ń lùlù ni ìtọ́ bá àwọn òbí wọn ti ń jó nǹkan so mo rí kí lọ́wọ́ kọ̀ọ̀dà àwọn ẹdínwó bàtà wọn àwọn tẹ̀lé mo pàdé ìkan lónìí wàláì ó wá ṣe ohun kẹ́wọ́n ṣe ní kíná gbogbo rẹ̀ bí dáadáa kìí ṣe dáadáa gangan ó ṣe ohun yẹn ní bí dáadáa ó ṣe kókó wèé bí dáadáa ó wá wọ bàtà ẹni bá wọn sì ó wá mú ọmọ kékeré lọ́wọ́ ọmọ rẹ̀ kékeré ọmọ kò lè sí ìgbé ọmọ ọdún mẹ́jọ ó wá ṣe ewu dáadáa ọmọ ọmọ náà ó sì wà wáyé fún ọmọ lóṣù bàtà bọ́ọ̀lù ṣe mú tóun ẹ wá wúlò ọmọ oníṣẹ́ báyìí ẹ wo <laughs> tó sọ ọmọ ọ̀dùn láti kékeré ọmọ náà ti ó ti máa la ní ìdíjà ah, ẹ̀sìn làwọn ń ṣe o tò náà ló bá sáà nàbí sọ̀rọ̀ àwọn ọ̀dọ́dà ni wọ́n bí gbogbo ọmọ ni wọ́n bí dá o ẹ̀sìn bá wọn ṣe àmọ́ ń tá a bá sọ wọ́n dìgbà kan dáyé ojú ọ̀nà náà ni wọ́n máa rìn káà wá gbìyànjú káàsọ̀ ọmọ wa di nǹkan tí ó dáa ọ̀nà táwọn àbí àbí táwọn ìsọ̀rọ̀ di tí ó dáa tí wọ́n fi ní àpè àmọ́ ọlọ́wọ́ òun náà ni pé gbogbo gbogbo àsìkò tí wọ́n bá ní tábà wọn mánéjì táìmù wọn àsìkò ọdúnjẹ ló dé ní táwọn ó gbọ́ndé so ẹlòmíì ní pílánì pé kí mi ò máa wá ṣe nígbà tó bá gbọ́ndé so máa gbọ́ jọ́sẹ̀ ti yóò máa rìn kíní nígbàtí ọba ti jáde àwọn ọmọ bòmí náà táwọn náà rìn kí táwọn náà ní pláàni so wọ́n bá jẹ́ jáde pẹ̀lú ọmọ rẹ̀ onímọ̀ ojú wọn lọ ó gba bọ́ọ̀lù lọ fáá títí láta ebi ní òde wọn wálé ní òjò náà pé ọ̀yẹ́ ah, ká padà wálé bíi dábà tàbí bá padà bà ní òwe á ìdí padà lọ lékìlé jẹun ọ̀sán so ọmọ òdì báwọn tó bá tún ti jọ́ kejì náà ó tún lọ bẹ́ẹ̀ kí ni nǹkan tí èèyàn tí wọ́n ń kọ́ra wọn kí lèèyàn tí wọ́n jẹ́ ń sọ tó jẹ́ pé gbogbo àwọn kan báyìí ó yẹ ká mójútó ká wá àsìkò fún wa jẹ́ àsìkò yìí o nítorí pé tàbá wá àsìkò fún àwọn ọmọ ìlàsìkò yìí àgbà tó wáyé káwa náà ó sinmi lọ́jọ́ iwájú tó pé wọ́n ti dàgbà tó pé ó yẹ kí ẹni fọkànbalẹ̀ tó pé ó yẹ kó bíbí ó jò kalẹ̀ gan pé ah nígbà tí lágbájá ti wà ń lè yá yóò yanjú gbogbo ẹ̀ so ìgbà wọn yóò wá di pé wọn máa ránṣẹ́ pé ọmọ fóònù rẹ pé tọ ẹ lágbájá ọmọ tó ti ṣe nǹkan báyìí nìkan báyìí lágbájá tọ ẹ láti polisi tẹ̀sán láti sọ̀rọ̀ sẹ́yìn ni bàbá lágbájá tọ ẹ wọ́n pa wàhálà kan ní ògbọ́dà ń bẹ lọ́dọ̀ bàbá yìí o so gbàtọ́ yẹ kéèyàn nífọ̀kàbalẹ̀ ẹwọ ẹwọ ẹnu nǹkan tó yẹ kéèyàn ó ṣe kéèyàn filẹ̀ tí ó ṣe kí wàá dá wa lálẹ́ fún ní ọjọ́ iwájú ìlà inú àwọn nǹkan tí máa ń fa tọmọ bí máa ń yàyà kuyà òun náà ni pé àsìkò tọmọ bá ráyè nígbà tó wà ń kékeré àyíká tọmọ sẹ bàlágà nítorí pé sínú mọ̀rọ̀ hábà tọmọ ń sọ yẹn àsìkò yẹn àsìkò tí àsìkò pàǹlé ni láwọn àwọn tó ṣe tẹ́bíyà wọ́n máa sọ pásìkò tó le jù nígbèsè ayé ọmọ nù àsìkò náà lòun fẹ́ òun náà rí ara rẹ̀ pé òun ti màjọ́ àsìkò tí òṣùgbà náà lòun náà yá ẹ pé kò sẹ́ni tó lè máa kọ̀ǹtró mi kò sí èmi náà lè dá kan sí fúnra mi so ìgbà yẹn tẹ́yìn bá wá fi ọmọ alẹ́ bẹ́ẹ̀ tẹ́ jùlẹ̀ bẹ́ẹ̀ yóò kàn lọ ya ìyàkuyà yóò lọ gba ẹ̀yàkẹ́yà tó jẹ́ pé tó bá padà ayá àsìkò náà sì ní àsìkò náà lọ máa ń di àwòyìn bọ̀ tẹ́bi yorùbá sì máa ń kòwé pé wọ́n bá ti kọjá lílù ó ti kíni ó dá àwò mẹ́jú so àsìkò yẹn wọ́n máa ń di àsìkò kan tó yẹ pé máa pè é náà ni pé wá tó ń ṣe yóò dáa ẹ̀yin gan fúnra yóò nílé ìdẹ́gbàmá kẹ máa wá lẹ̀ ń lù àsìkò yẹn ni kò tẹ́ ìbára fún ọmọdé lásìkò tó bá yàrá kuyà ajẹ́ pé ipa òní ká mọ́ nígbà tó bá ti pẹ́ bá ń pè jẹ́ bá ti bá ti rọ́nà ẹ̀rá fún ẹbí àdúgbò tí ilé léyìn ò lè fọwọ́ kàn wọ́n ò lè lù gẹ́gẹ́ bí bàbá tó gbogbo àwọn eléyìí ti báyìí ó yẹ ká múra sí láti sí ó dọ́bi ìgbà tí yóò ti kọjá tí ò ní ṣe túnṣe mọ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan tí ní máa ń papọ̀ mọ́ bí yàyàkuyà òun náà ni àlùkò ìsọ̀tò ìfà àtidá wọ̀rìfà kò sóò kéyìn ó máa kọ́mọ ó máa ròpọ̀ mọ́ àwọn èèyàn kan láwọn tó àwọn tí àwọn tó ti bàjẹ́ láwùjọ yàtọ̀ kọ́mọ ó máa ní pé báwọn àwọn táwọn máa ń bá rìn pé báwọn tó ti yàrá péyà ni àbí àwọn tó yẹ báwọn òbí wọn ò tiẹ̀ fún tó wọn àṣìlá àwọn òbí wọn tún wọn lẹ̀ ká máa ṣe dídìdì ká máa ṣe kúṣe káàkiri ni so ẹlòmí ń bẹ tó jẹ́ pé tẹ bá lọ́kọ́ kékeré mi báyìí ẹ mọ̀ wò pé lẹ́nu ọjọ́ mélòó lọ́jọ́ eré ẹ̀ tó fi wá di pé ọmọ yìí fi wá mọ gbogbo àwọn nǹkan tí ń bẹ lè rẹ̀ nínú àbúrú báyìí ní ọmọ kékeré mi kò tí bàlágà kò jẹ́ sí kọ́ ọmọdún méje kan ọmọdún méje kan ṣe pé àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu rẹ̀ fẹ́ẹ́ mọ̀ yóò ti máa fura fún yín lára pé á ibi tí yìí ti gbọ́dọ̀ jáde ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn òbí kóbí kan àwọn náà bí irú ọmọ báyìí so irú àwọn báwọn náà wá ń bẹ láwùjọ ṣe pé àwọn náà ń gbé àjọ ń gbé wọn bẹ ládùúgbò pẹ̀lú wa wọn bẹ ní ìlú pẹ̀lú wa so tá bá wá jẹ́ pé tó wá jẹ́ pé irú àwọn báwọn òun náà làwọn ọmọ tiwa tó máa ń bá rìn òtí bá ti fẹ́ ṣe kí wọn ní kọ́ wọn ní irú àwọn wà báyìí òtí bá ti fẹ́ ṣe táwọn náà ní ṣe kíni tí wọn ní yàgbéyà so ìdí eléyìí ló fi ṣe pàtàkì fún òbí kọ̀ọ̀kan ibi kó mójútó àwọn òwò lọ́mọ òun bá ọmọ ń bá rìn nílé ẹ̀kọ́ bá ilé ẹ̀kọ́ tó dáa wa so atúgbọ̀rọ̀ mọ́ owó pé àwọn ni àwọn ọmọ yìí ń bá rìn nílé ẹ̀kọ́ tó bá àwọn bá níwọ̀n náà nínú kíláàsì náà jọ máa ń sọ̀rọ̀ kò inú àwọn ọ̀rọ̀ tó bá ń sọ á mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pé níbo ló ti gbélé tó sọ yìí yá ọmọ kíláàsì wa kan ló sọ ó kọ báyìí ló rẹ̀ ó tún sọ nǹkan mí tí ò dáa ń jẹ́bi ti gbélé yìí ó tún gbọ́ lẹ́nu ọmọ náà ìgbé so eléyìí ó ní á mọ̀ pé ó ní ìdí ká ṣègbésẹ̀ lérí irú nǹkan báwọn kìí pé ah ìgbésẹ̀ tó kù fún mi ní ti ni

lẹ́yìn ìgbà tẹ́ bá sọ fáwọn tán fáwọn olùkọ́ àwọn olùkọ́ ló sọ fún ọmọ pé tó bá lọ́la o sọ fún bàbá rẹ pé a fẹ́ rí wọn o tọ̀ bí bàbá rẹ bá wá dé tọ̀ ọmọ yín báyìí báyìí báyìí báyìí ìgbésẹ̀ ní gbé o ìgbésẹ̀ ní gbé ní o àwọn kan tí máa ń so bó lẹ́ tí máa ń ṣe pẹ̀lú wọn bó lẹ́ irú ìgbésẹ̀ ayé wo lẹ́ ń gbé kí náà máa ń ṣe tọ́ba jáde léèwé tọ́ba gbọ́dú dé ibo tọ́ba wá rí pé pọ́blẹ́mù ọmọ ìgbé bàbá ìgangan ni pọ́blẹ́mù ẹ̀ bàbá àti rí bàbá ọ̀gá ọ̀dùnmọ̀ pé á ah, irú bàbá ìtẹ̀rí gan bẹ́ẹ̀ náà lọ́mọ ìtẹ̀rí so irú eléyìí ìgbà òun lè yóò tó wá rò pé á ìdókàn ní sinmi pé gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ so irú ọmọ báwọn ní ilé ẹ̀kọ́ ní ẹ̀tọ́ láti sọ fún òbí ah, ẹ pé á ẹ̀mú ọmọ yín kó níbí nígbàtí wọ́n ti pé òbí wò sí kíni kò rẹ́ni láti ṣe àtúnṣe nítorí pé kí ló tẹ̀lẹ̀ irú àwọn ọmọ tí wọ́n jọ wà láwùjọ lọ́jọ́ wà nínú kíláàsì tó bá padà yá yóò padà kọ́ wọn kọ̀ púpọ̀ yóò bà wọ́n jẹ́ yóò padà dípá àwọn wà sí kíni wọ́n wà yára kúyà tòtí yàrá wá rí gbogbo orí eléyìí ṣe kéèyàn mọ ọmọ yẹn kó ń bẹ kó mú lọ bùnmí nítorí pé ìgbésẹ̀ tá a sọ pé kéèyàn ṣe ìgbésẹ̀ rẹ̀ yìí tí a bá ní ìgbésẹ̀ tí a bá wá ìgbésẹ̀ tí ń gbé ni pé kí n mú ọmọ mi kó ń bẹ kọmọ mi ò bá yàrá kúyà tó bá mú ọmọ rẹ kó ń bẹ tọmọ tí wọn bá parí primary school bẹ́ẹ̀ tó lọ secondary school kí wọ́n pàdé wọ́n pàdé ní university ẹ̀sìnbà tó bá padà wá pàdé ní university so ìtò òfẹ́ kọ́mọ yóò yá ó lè padà yá ní university náà pàtó bá pàdé pẹ̀lú àwọn èèyàn búì fáwọn tí wọ́n bá pàdé ní university náà ó pàdé láwùjọ àjọ ń gbé ni gbogbo abájọyọ láwùjọ ààrẹ sáfúnra wa àmọ́ rìn pàdé ara wa àmọ́ láwùjọ pẹ̀lú ara wa òun náà ló bá ṣe pé ẹ̀gbọ́dọ̀ kọ́ gbìyànjú ìpè ah, ọmọ ọlọ́mọ tí ń yáyà kuyà yìí jẹ́ gbìyànjú kí n ṣàtúnṣe rẹ̀ kí n má máa sọ pé àkọ́mọ́ mi àbọ́mọ mi tó kí gbogbo ayé lájọ pé kíni lájọ tó pọ̀ mọ́ra wa tó tọ́mọ yẹn bá dá láwùjọ ní ìsìn ọmọ ọlọ́mọ tó bá dá tọ́mọ tiẹ̀ náà dá tọ́mọ tẹ́lẹ̀ yìí náà dá so á ní ìfọ̀kànbalẹ̀ pé àwùjọ tá a bá wà àwùjọ ìfọ̀kànbalẹ̀ òun náà láàmà gbé so ìgbésẹ̀ wo ni kùránì wá ìsìláàmù gbé láti láti tọ́ wa sọ́nà nípa pé èyàn bá èyàn bú èyàn bá ní kéyàn jìnà sáwọn tó bá jẹ́ èyàn bú àwọn tó bá níwà bú lọ́wọ́ àwọn tó bá lọ́rọ̀ bú àwọn tó bá nílé bú kéyàn jìnà sí wọn torí pé kò sí àǹfààní kankan tí wọ́n kó báyàn láyé níbí fún àtọ́bá jẹ́ ògbéjà sí àmà kò sáǹfààní tí wọ́n kó ó ní ويوم يعض الظالم على يديه يقول يا ليتني يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا wọ́n tó wá díjọ́ pé jàlìkíámà ọjọ́ yìí òun náà ni alábòsí yàní ẹ tó bora rẹ̀ sí ẹni tí ò rí ojú ọ̀nà tó yẹ kó rìn nígbà tó wà láyé yóò máa wá gé ka rẹ̀ jẹ yẹ̀kúrú yà lẹ́yìn tani sàkásù máa rọ̀ tó lè tẹ̀bí ìlà yóò máa wá ní ó mọ̀ sí fún mi o ìbá sì ti rin ọ̀nà tí òjíṣẹ́ là kalẹ̀ fún wa ìbá máa tẹ̀lé lànà anábì sallallahu alaihi wasallam yóò tún wá mọ́ sọ síwájú pé ya waylata laitani lam attakhidh fulanan qalila fẹ́ ẹgbẹ́ ah, mi lónìí á ah, tèmi bá mi lónìí á ah, ìbọn mo fẹ́ sá sí lónìí á ìkó mọ̀ sí fún mi o ìbá ti mú lágbájá lọ́rẹ̀ẹ́ inú àwọn tọ́jọ́ ń ṣe láyé nù àwọn tí wọ́n jọ ń rìn káàkiri àwọn tó kọ́ ń kọ́ wúkọ́ àwọn tọ́jọ́ ń ṣe bídíà káàkiri àwọn tí wọ́n jọ ń ṣe àwọn tọ́jọ́ ń rìn nìkúrìn yóò máa kábàámọ̀ tó bá jọ bídíà kìí àmọ̀ pé a lágbájá yìí o a ìbá ti mú lọ́rẹ̀ nígbà tí mo wà láyé àwọn èèyàn gidi àwọn ìbá máa bá nígbà tí mo wà láyé yóò máa wá sọ síwájú pé làkọ́dà àdọ́là ni a ní zikiri bá dá ìdìjà àní pé á ẹni yìí ó sọ mí nù ó lé ó gbé mi kúrò lójú ọ̀nà ojú ọ̀nà tó tọ́ ó gbé mi kúrò níbi al ó gbé mi kúrò lójú ọ̀nà súnà nàmi sallallahu alaihi wasallam bá dá ìdìjà àní lẹ́yìn ìgbà tí ìrántí ti dé wá bá mi lásìkò tá a wáyé nìsín ìrántí ti dé wá ń bá kọ́kálùkù wọn kálùkù náà ní ń gbọ́n pa súnà nàbí sallallahu alaihi wasallam wọn kálùkù náà ní ń gbọ́n pa islam amẹ́lòmíì látara ọ̀rẹ́ tí ń bá rìn látara alágbàjọsepọ̀ tí ń bá jọsepọ̀ so ó pa ẹ̀dìdì òsìn tó kàn án pẹ̀lú súnà nàbí sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ tó bá dijọ́ gbéde àlùkìyàmà bí ó ṣe máa gbé kàbámà jẹ ní tó bá dijọ́ àlùkìyàmà Allah subhanahu wa ta'ala wa ni wa kana ash-shaytan lil insani khazula ṣètọ́nì tẹ́ rí yẹn ń máa ń já ọmọ ènìyàn kulẹ̀ ní tó bá jẹ́ òkúta kìámà ṣètọ́nì yóò sọ ọmọ ènìyàn pé èfò yóò ní tẹkẹfẹ rí yóò máa tàyàn eríṣiríṣi ọ̀nà ṣètọ́nì ó fi máa tàyàn bá a ṣe wà ní ti ṣètọ́nì ìbẹ̀ pẹ̀lú wa wọn kàlùkù ló ní ṣètọ́n anábì sallallahu tó bẹ́ẹ̀ bá dé wá gbìyànjú sí látara pé èèyàn rántí Allah subhanahu wa ta'ala èèyàn ti àwọn wà dáadáa èèyàn ti tìlàwà bí Qur'an tó jẹ́ kéèyàn máa ṣe máa ti ń ṣe ṣètánì yẹn kò ní lágbára láti máa ṣe kí ni láti máa pààyàn láti kéèyàn máa ṣèbàjẹ́ àmọ́ tẹ́yìn bá ti túra èèyàn lẹ̀ tí ò sí tó yẹ kó máa ṣe nú ẹ̀sìn tí ẹsẹ̀ àǹká tó bá jí ó jí nánu tó bá ti jẹun ó jẹun kò sí bá ń ṣe bísí láì kò sí bá ń ṣe bá ṣètánì yóò lágbára lórí irú ẹni báwọn irú ẹni bẹ́ẹ̀ tí ṣètánì bá wá tì tì tì tì fa títí tó fi tì í sí kòtò tán ṣètánì wa sọ fún pé ẹnì ìbàrí òmìnir pé á ah, èmi ò kò sí tó pẹ̀lú àjẹkọ̀ọ́ ẹnì ìbàrí òmìnir ẹnì àkọ́kùnlọ́hà rọ́bàlì àlàmì ṣètánì ó ti àrọ̀ pé èmi gan tó rí mi báyìí gan kó lẹ́yìn ìgbà tó ṣe kí ni tó ti sọ yẹn tán tó ti jẹ́ kí yẹn ó ya kẹfẹ́ rí tó ti jẹ́ kí iná ó ṣú ọ̀gbúrú ẹni báwọn yóò wá sọ fún pé wá èmi gan tó ṣe èmi gan bẹ́ ọ̀rọ̀ tèmi gan òye mi gan ẹ̀dì báwọn ti ẹni tó èmi gan bẹ̀rù Allah subhanahu wa ta'ala ìtàn yóò yóò abẹ́rẹ́ sí máa sọ bẹ́ẹ̀ so tó bá dijọ́ bí làṣẹ àmọ́ ọmọ ènìyàn onílágbára láti ṣe kí ni láti padà mọ́ so irú eléyìí tó bá dijọ́ bí làṣẹ àmọ́ ọmọ ènìyàn mọ̀ wá sọ pé á àwọn tó sọ mí nù yìí Allah subhanahu wa ta'ala atihim di'fayni min al-'adhab dákun bá wa dọ́bù ìyá wọn àwọn tí wọ́n sọ wá nù ṣe pé wọ́n jẹ́ ká rìn nìkú ni àwọn tọ́jọ́ ìyá àkúyà tán fi wá já lẹ́tọ̀ọ́ sí ànábà yìí tọ́jọ́ àlùkìyàmá àbí him the very mineral adab ìyá tí wọ́n mọ̀jọ́ jẹ́ onípa kan jẹ́ kó jẹ́ onípa méjì bá dọ́kù rẹ̀ fún wa wọ́n láàánú hùm láàánú wa sẹ́bi lé wọn bá wa gbé wọn jìnà síkẹ̀ mọ́jẹ̀ wọn orí kẹrin rárá so Allah subhanahu wa ta'ala sọ fún wa pé ìkúlín ah, dẹ̀ẹ̀fẹ́ pé àgbogbo yẹn yẹn náà dọ́bù náà lẹ́jọ́ jẹ báwùlẹ̀ sípè lẹ́nìkan ẹjọ́ ń jẹ́ ìyá dọ́bù náà ni ẹ̀kànlẹ́ mọ́ kura mọ́ ni so eléyìí ní ti báyìí tó bá ti jẹ́ òkúta àti àmà wọn kálukú ó ṣe kí ni wọn kálukú ó yàgò fúnra wọn Allah subhanahu wa ta'ala sọ fún wa ní sọ́ọ̀tù Zukhruf ayà àti sísẹ́mù ó ní al-akhillau ba'duhum àwọn kò rí ó sùn kí á bí ìbá rí ilé jẹun bí ìbá rí ilé tẹgbá bí ìbá rí ilé sàwó àwọn sùhánà tó bá jẹ́ òbí dàrí kíámà bá àdúhùn ní bá àdín àdóhùn ọ̀tá ni wó bára wọn tó bá jẹ́ òbí dàrí kíámà illa almuttaqin àyàfà àwọn tán bá páyà Allah subhanahu wa ta'ala ẹni tó bá ní lójú ọ̀nà òdodo ẹni tó bá ní lójú ọ̀nà súnà Nabi sallallahu alaihi wasallam àwọn àyí musamman àyè wọn tó bá jẹ́ òkúta àkíyàmà ọ̀rẹ́ náà wó tún jọ ṣe nínú àlùjánnà àwọn tó yẹ pé ìyẹn bá jọ ń bára ẹni ṣe lórí ọ̀nà àbòsí èèyàn bá ẹni ṣe lọ́wọ́lọ́ tó tako ìlànà Ànábì sallallahu alaihi wasallam téèyàn wá jọ rẹ́ téèyàn gbọ́ ẹni yé téèyàn jọ ń lọ kè téèyàn jọ ń lọlẹ̀ tó bá jọ gbídà ìjà má èyí ó yé ti ara ẹ̀dùn kàmí lọ èyí ó sì máa tẹ́pẹ̀ lera ìlera rẹ̀ tó bá jọ gbídà ìjà má sọgẹ́gẹ́ náà ni Ànábì sallallahu alaihi wasallam ó tún pàkíyèsí wa nínú hadith nínú ah, Sunan Tirmidhi ní al-mar'u ala dini ríhun ìmọ̀ wà lérí ẹ̀sìn ọ̀rẹ́ ayò rẹ̀ ni ẹni ẹ̀ máa bá sọ̀rọ̀ yáyò ìdí máa ń ṣe òun náà lè yọ́ máa ṣe pàdíyàtò àhàdùkún máa yóò káàdì ànábì wá ní kọ́ńkálùkù yìí kọ́ wá sí kíni ó yà wòye dáadáa sí ẹni tí ó bá máa mú lọ́rẹ̀ o ọ̀rẹ́ tí yóò bá ní tí ó máa múyàn jìnnà títọ́ lọ́n ọ̀rẹ́ tí yóò bá ní tásìkò owó tó tí ó ní àwọ̀rẹ́ ní sùúrùjá parí sáǹtẹ̀ iná járe irú òkú lọ́bi kankan ìbá kíta nánà gbogbo ọ̀rẹ́ tí ẹ̀ bá ti ní tí bá ti ń sọ̀rọ̀ ilé ìfún fún yàn kí ẹ máa pé kìí tẹ́ntí ẹ̀ máa bá sọ̀rẹ́ kìí tẹ́ntí èèyàn máa jókòó tì ọ̀rẹ́ tó jẹ́ pé téèyàn máa ń sọ fún pé á ìtọ́nù sí yóò bá súnà nẹ́bí mà ọ̀rẹ́ dákun ayé láti ṣe náà tó sọ̀rọ̀ náà gbogbo nǹkan ní ọ̀rọ̀ kò bá kíní mu kò bá kíní mu ah, èwo ló bá kíní mu ní gbogbo ẹ̀ so gbogbo olú eléyìí ọ̀rẹ́ tí máa ti ń sọ bẹ́ẹ̀ fún yàn ọ̀rẹ́ tí ń gbìyàn kó lójú ọ̀nà ìlànà Ànábì sallallahu alaihi wasallam ọ̀rẹ́ tó jẹ́ pé téèyàn bá ti wà pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ àgbéjà kíámà èyàn padà jọ ṣépè fún ẹni gbẹ̀yìn ni Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ fún wa nínú hadith mi tó wà nínú sahih Bukhari àti sahih Muslim Ànábì ní ẹjẹ fún ilápèjúwe Ànábì ní masalu jẹlíìsì sọ́ọ̀lì wal jẹlíìsì sọ Ànábì ní ẹjẹ ti àpèjúwe ọ̀rẹ́ ọ̀rẹ́ bú alábàájòkó dáadáa àtàlábàájòkó bú ẹni tó jẹ́ pé èèyàn rẹ̀ òun làwọn ti máa ń bá rìn àtẹni tó jẹ́ pé èèyàn bú àwọn làwọn ti máa ń bá rìn ànábì ní ẹjẹ́ ń fún yín lápèjúwe àwọn méjèèjì bó ṣe rí kó lè bá àyè dáadáa ànábì ní ẹni tó gbé tùràrí àlìmísìkí lọ́wọ́ ìgbé tùràrí àlìmísìkí ń bẹ lọ́wọ́ rẹ̀ wà náà fi ìlìkì àtẹni tí ń ṣe kíní ẹwìrì kíní àwọn sábà ń ṣe àwọn alágbẹ̀dẹ tí ń fẹ́ náà kíní àwọn alágbẹ̀dẹ wọn ànábì ní bá àbẹ́yẹ ti tẹ̀rí nù ànábì ní lòlùmẹ́sì ó ní ni náà gbà máa lò rà lọ́dọ̀ rẹ̀ ó sì àbí kò rà lọ́dọ̀ rẹ̀ àwòtẹ́ yìí dùn mí ní hùrí àǹtọ̀ ìbà àbí kò sì máa gbóòórùn dáadáa látara rẹ̀ yàní bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bá ti bara yín lọ́wọ́ òun àlùmísìkì yóò máa lọ lára tiẹ̀ náà bẹ́ẹ̀ bá ti jòkó tẹ̀ gbẹ́gbẹ́kẹ̀gbẹ́ yóò máa rùn níbi aṣọ tiẹ̀ náà ànábì ní àpèjúwe ẹni tí máa ń bá èèyàn dáadáa tí ń bá ní àpèjúwe tiẹ̀ nu bí ẹ bá ti ń dáadáa ní yóò máa pààyàn láti dáadáa bí ẹ bá fẹ́ tí yóò dá ọ̀rẹ́ àti tó yóò dá òun ó ti filẹ̀ àpèjúwe rẹ̀ nu ànábì wá ní a kíl àmẹ́ni tí ń ṣe kí ní fẹ́ kí ní ẹ̀wìrì kí ní àwọn alágbẹ̀dẹ tó wá ń bá sọ̀rẹ́ ànábìnrin yìí ma àyà àríkọ̀sọ́ sí yábàkà inú kó jẹ́ pé kí ní náà tí ń fẹ́ hàn nígbà tí máa ń ta warawara inú kó ju aṣọ rẹ̀ àwòtẹ́jìdú mínúhùrí àbí kó o ṣe kí ni kó wá kó òórùn tí ò rẹ̀ pé wọ́n àbá so àwọn yóò máa gbóòórùn tí ò da lára rẹ̀ látara pé kíni látara pé ó ń bá ẹni tí ó ti ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ òjòkó tì kéde pé wọ́n ní ṣe àgbẹ̀dẹ òdà o ànábì sallallahu alaihi wasallam ó fi ṣàpèjúwe fún wa ni wípé ẹni tí èèyàn bá ti ń bẹ̀yàn ẹni tí bá ti ń bẹ̀yàn búrìn ìwà yóò ṣe kíni ìwà wọn máa jọra wọn ona lafa kan biso oni anil mari la tasal wa absir qarinahu fa kullu qarinin anil mar'i la tas'al má béèrè nípa ọmọ ènìyàn má wulẹ̀ wádìí nípa rẹ̀ wà absir qarinahu wọ́n sá wù ẹni tí ń bá rìn wádìí nípa àwọn tí ń bá rìn ó ní wa kullu qarinin lil muqarani yaqtadi ẹni tí bá ń bá yàn rìn àtẹ̀ntẹ́jọ́ rìn wọ́n mọ̀ kọ́ sí ara wọn tẹ́bá ah, ah, ní so ẹ̀mọ́ wulẹ̀ bẹ́ẹ̀ ipa rẹ̀ lọ́gbẹ́ ah, òun náà mọ̀ sí kọ́ ọ́dọ̀ rẹ̀ wọ àtàmúgbó ẹsẹ̀ jọ ń sọ rẹ òsì bá mi àbí oníbídíà kan nísìn ẹ wá pàdé rẹ nísìn wá gbé kókò lọ́wọ́ ẹjọ́ ó tẹ̀lé ra ọgbà ọ̀gá tí ó jò ẹ wá pàdé wá ní gbòòrò sípa àpòlè ra àwọn iṣẹ́ tó múlá ẹsẹ̀ ìdíjẹ́ kan ní wọ́n á sọ wọ́n pé ọ̀rẹ́ àbúkí nínú wọ́n ti lọ́ọ́ ṣe súnà ó sì á jọ́ rẹ̀ rẹ̀ kó lè ti jọ́ rẹ̀ rẹ̀ torí pé téèyàn bá jọ ọjọ́ rẹ̀ tí èèyàn ò jà ọ̀rẹ́ òun ti ń ta ìdá ó túmọ̀ pé nínú òun dákẹ́ nípa ìdá rẹ̀ nu kó o máa kìlọ̀ fún nípa ìdá tí ń ṣe àbí kó jẹ́ pé wọ́n náà fara mọ́ àìdá tí ń ṣe tòótọ́ pé ẹ ti túká ah, Ànábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ pé wọ́n wà nínú gbòógì tó bá jẹ́ ògbé jà kìyàmà Ànábì ni warajulani tahaba fillah ijtama'a alaihi wa iftaraqa wa tafarraqa anábì ní àwọn méjì kan bẹ tó ewu wà nù gòkè àwọn kan bẹ nínú àwọn tó wà nù gòkè tó wà ní ọgbẹ́dà kí àwọn náà àwọn méje ó láwọn méjì tán fẹ́ ara wọn nítorí ti Allah subhanahu wa ta'ala wọ́n pàdé wọ́n jọ ń ṣe nítorí ti Allah subhanahu wa ta'ala torí ẹ̀sìn wọ̀tàfàrọ̀ ọkọ̀ àlè wọ́n làwọn tún túká náà tó tún wọn ká náà ní ọ̀rọ̀ ẹ̀sìn àgbàdo tí lóòótọ́ tẹ̀sí máa lọ ti ẹ̀kí mi náà máa lọ tèmi so eléyìí ẹni máa ń jẹ́ alágbègbè èèyàn èyí jọ sọ̀rẹ́ pẹ̀lú ẹ̀ kàmájá bẹ́ẹ̀ tí ẹ̀ díẹ̀ òun náà ní lágbájá ètìbá máa wá sí pé ta ní lágbájá ọ̀hún kárìgbó lóògùnrin kárìgbó bídíà ni kárìgbé kébèrè ni so kí wá ní tó payín pọ̀ tẹ̀bí àjọ jẹ́ best friend so eléyìí Ànábì sallallahu alaihi wasallam oníkọ́ńkàlùkù kó ṣe kí ni kó wòye síra rẹ̀ ìpè ká worú àwọn tí à ń bá rìn torí pé ẹni tá à ń bá rìn àmọ́ ìwájọ́ wà òun náà ní ṣe kí ni òun náà ní máa jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ so gẹ́gẹ́ bí Yorùbá náà ṣe wí tiwọn Yorùbá náà wọ́n ní yorùbá kéwú wọ́n ní wọn ò ní tíra ní àbí <laughs> àwọn kan ní wọ́n ní tíra ní wọ́n ní odò kó lọ ní àbí kìíní kan sọ so ọ̀rọ̀ mi tó máa ń sọ yorùbá máa ń sọ̀rọ̀ mi tí ó múlá káìwá a ní àyíta gbogbo kanu inú mọ́ni àjò ànábì sallallahu alaihi wasallam bàtà ànábì dé eréṣiríṣi nǹkan ló bá ń lẹ̀ nílẹ̀ àwọn ilẹ̀ lágbáwá ànábì ò dé kó ní gbogbo tẹ́ ń tẹ oní ẹ̀jẹ̀ kọ́ kó gbẹ lánàá náà tó ànábì yìnyín rẹ̀ wò ni bí a èwo ló dáa eléyìí ẹ̀ máa bá a lọ a eléyìí ò dáa ẹ̀ pàtì tògẹ́bẹ̀ náà ni àwọn kọ̀ọ̀kan ọ̀rọ̀ míì tó bá jẹ́ ọ̀rọ̀ Yorùbá tàbárí kó bá láàká ìmú tó ṣe déédé pé ìtọ́lọ̀hún wí tánàbí wí tó ṣe déédé sí àgbọ́yé àwọn sálàbù ah, àgbọ̀gbẹ́ àpárá Yorùbá náà sọ nǹkan báyìí òkè kágbọ́ yóò ṣe kíni kágbọ́ Yorùbá àbílẹ̀ rinlẹ̀ fún wa látara ìgbà tí a ń sọ so látara jẹlẹ́ yìí ẹnìkan lọ káwádìí àwọn tọmọ wọn bá ń bá rìn nílé ìwé ni àbí ilé kéwú ni àbí ládùúgbò ni sòtábàdì pé àwọn èèyàn ọmọkọ́mọ òun ni ọmọ wa ń bá rìn kágbìyànjú láti ṣàtúnṣe tí ó yẹ ká ṣe sò kágbìyànjú láti wá solution sí lásìkò tó jẹ́ pé ìyàní ó ṣe ń múṣe kó tó dìgbà tí yóò fi wá lágbára tágbára wò ní káàmá tọmọ ti wá yà àkúyà táàmà wá sunkún táàmà banújẹ́ táàmà ronú sò gbogbo eléyìí ó ká sì kúra láti pìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ pàrí nínú àwọn nǹkan tí máa mú ọmọ yàyàkuyà òun náà ni sún muamalatil abawayi lil walad òun náà ni kí bàbá àtìyá kí wọ́n ti kíni kí wọ́n mọ sọmọ ẹ muamala yàní bí ìbálòpọ̀ bàbá àtọmọ yàní sọmọ máa kí bàbá máa fìyà jọ kí wọ́n má fẹ́ràn ọmọ ká máa sọ tí ò dáa ká máa sọ̀rọ̀ burúkú sí ká máa fìyà jẹ òun náà pè ní sùúrù mu àmàlà ká má fún lóúnjẹ lásìkò tó bá ti tẹ̀ ní ti báyìí tó bá ti kí ní tẹ̀sí bá tọ́ òsì ní jẹun alẹ́ nù tó ọmọ wa wá ní ti ọmọ wa tẹ̀ wọ́n ní òní jẹun alẹ́ ó sunkún sunkún ó sùn bẹ́ẹ̀ ó tún ti láàárọ̀ ọjọ́ kejì olùsí olùsí ọwọ́ ara rẹ ẹni tó ti lánàá tó ti kiri kan ọmọ tó tí ó sùn tí ó jẹun sùn tó tún wáyé sí ẹtún fi eékú pàdé rẹ sọ̀kó tó jẹun yá lọ́kọ́ àwọn kó pawọ́ o so ìyá ọmọ yẹn wá sí kí ebi wá bẹ̀rẹ̀ sí pa so irú irú mu'amala báyẹn inú nǹkan tí máa ń fà á sí ọmọ ṣe kíni tọmọ bí máa yáyà kuyà ni ká máa fìyà jẹ ọmọ ká máa ń pé pé ìbáwí ìbáwí ó pọ̀ púpọ̀ jù níbi ẹ̀ṣẹ̀ tọmọ bá tẹ̀ tábà bọ́mọ wí bẹ́sẹ̀ kan ká ń tọmọ yìí ṣe bí ò dáa ni o ti parí náà nù àwọn ìjọ kejì ẹni tó ṣe lánàá wọn tó bá tún ṣe rí ẹjọ́ mi ó ti jọ kẹta ẹni tó ṣe ń jẹ táwọn so irú gbèsè ayé báwọn ìmọ̀ mú ayé sú ọmọ yóò mọ ọmọ máa ronú eréṣiríṣi yóò mọ ọmọ máa ro kúrò lẹ́mìí kí ah, irú ayé wo lòun wá wá báyìí ọmọ mi bẹ látara bẹ̀ nídìí yóò jáde lọ nígbà tí ẹni ò ní jẹun nísìn ẹni ò jáde lọ ó rá àwọn kan ó tọrọ pé ẹ̀dá kan ẹ̀dá kan ẹ̀kùnrin mi ló jẹjẹ ìtẹ̀wé ó tọrọ nu tọrọ nígbà nígbà tó wá yá kò níbi tọrọ bá kan gbé owó kankan ẹ̀lẹ́gbẹ̀ẹ́ kan ó

ọmọ yóò wá kọ́ pé tí èèyàn bá rí tí ò dáa èyí sọ ọmọ ó ti wá kọ́ pé tí èèyàn bá rí tó rìyàn lójú èyí wulẹ̀ pè lọ́wọ́ yẹn pé sọ wọ́n náà fánú ara rẹ̀ sọ tọ́ka rẹ̀ bá ti sọ máa ṣe lọ ọmọ yóò máa wá tẹ̀lé tí ọkàn rẹ̀ bá ti sọ látara kíni látara yàní su'ul mu'amala látara bí yẹn ti ń so eléyìí ànábì Allah subhanahu wa ta'ala pa wá láṣẹ pé a máa ń ṣe dáadáa sáwọn èèyàn gbogbo ẹ̀dá ni hátà àwọn ẹranko èèyàn máa ń ṣe dáadáa dáadáa níbi ọ̀rọ̀ dáadáa níbi ìwádìí báyẹ̀ ní ìsọ̀rọ̀ tó yẹn bínú kátó wá lọ́mọ tí yẹn bínú kí wọ́n á ti kíni kí wọ́n wá ti muhammadu tó lágbára pẹ̀lú ọmọ tí yẹn bínú Allah subhanahu wa ta'ala sọ fún ànábì pé ó ní walaw kunta fazzan galidal qalbi lanfaddu min hawlik fẹ́gbẹ́ àníbá jẹ́ nìkan tó le kókó ni tí ò sí súntọ̀ tọ́kàn rẹ̀ le lanfaddu min hawlik àwọn Yorùbá sákò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òtẹ àti ẹni ẹ̀rẹ̀ mẹ́ta àmọ̀pẹ̀ láwọ̀tà abẹ́ tí ó rọ̀ pé àà ah, kò sí kúntọ̀ sòfin ẹ̀nà bá wá rí bẹ́ẹ̀ tí yóò mú àìlára anábì sallallahu alaihi wasallam ọmọ owó yàyàkuyà yóò gba ìyàkẹyà kò sí ní ṣe kíni kò sí ní wúlò fún wa ní àsìkò tí ó bá yẹ kí ọmọ wúlò ọ̀kan nínú àwọn nínú àwọn sálà nínú àwọn sàhábà Muawiya ibn Abi Sufyan wọ́n ní Muawiya ibn ó wá bínú gọ́dìbà aláfíhì yazid ó bínú sí yazid yazid bin ma'awiya gbàtọ́ wá bínú sí gbàtọ́ sínú ìwà bí débì kan ma'awiya wá kọ́lẹ́tà fàársàlà ilẹ̀ al-ahnaf ibn qais ìkan àwọn sọ̀hábà náà ni tí wọ́n pè ní al-ahnaf ibn qais wá kọ́lẹ́tà sí ipe àrà ayíhi filibani dákun sọ kí ni ẹ̀sùn kí ni ẹ̀sùrẹ́ǹsì rẹ yàní kí ni opinion rẹ nípa àwọn ọmọ ọkùnrin yìí pẹ̀lú wàtá máa ń wù àti bóòlù ẹ̀ ń tẹ́ ẹ ti máa ń tọ́ ọmọ ọkùnrin gan bóòlù ẹ̀ máa ń ṣe pẹ̀lú ọmọ ó wá sọ lẹ́tà sí òun fẹ́ kó sàlàyé fún un nípa rẹ̀ ẹjá máa ẹwà gbọ́ tí àlàáhìnàfún kọ́ tó sọ fún àríyá tó fi ránṣẹ́ sí ó ní kulubina ó láwọn ọmọkùnrin tẹ́ rí kulubina èso ọkàn wa ni wọ́n ní kìnnáyà ni ọkàn ní àmọ́ ìtumọ̀ ẹ̀ náà ni pé àwọn ọmọ tẹ́ rí wọn ìdùnnú ọkàn wa ni wọ́n bí so irú ọmọ àwọn oníṣẹ́ báyìí èso ọkà wa ni wọ́n yàní tí ó máa mú ìdùnnú bá wa tí ó máa kó ìdùnnú bá wa òun náà làwọn ọmọ wa tẹ́ rí wọn wà ìmáàdù zuhurina níta àti máa fẹ̀yìntì ni wọ́n ìmáàdù zuhurina yàní pílà ẹ̀yìn wa ni tá a fẹ̀yìntì pé ah, ọmọ ìbí náà fi ma ó wá ní wọ̀nà ìnúláhùn ardùn zẹ̀lìlà ó ní àwọn abáṣe wọ́pẹ́ṣe wá rí wà yìí àdà gẹ́gẹ́ bí ardùn zẹ̀lìlà àdà gẹ́gẹ́ bí ilẹ̀ Eh? Eh, eh, alladhi khalaqa al-arda zalulan famshu fi manakibiha Allah subhanahu wa ta'ala ní ọba tó òun lọ́ba tó ń dá ilẹ̀ ní zalulan òun rọ ilẹ̀ ẹlẹ̀ fún wa òun tẹ̀ ẹ̀rọ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lòbí ṣe gbọdọ̀ rí fọ́ọ̀mà gẹ́gẹ́ bí ilẹ̀ ṣe tẹ̀rọ fún wa tó jẹ́ kó rọrùn fún wa àárín lọ àmàrin lọ́jọ́ kan kílẹ̀ olú àmàrin lọ́jọ́ kan kílẹ̀ oyí pọ́ mọ́ alérí tó bí lẹ̀ ti rọ̀ fún wa tó jẹ́ jẹ́ pé tí Allah subhanahu wa ta'ala bá rẹ̀ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ táwa lórí ẹ̀yìn orí omi ní gbogbo lẹ́wà tó síbẹ̀ síbẹ̀ náà Allah subhanahu wa ta'ala òmì mọ́ sí àlàáhánà sí Muawiya ni pé kárọ̀ fáwọn ọmọ wa ká sì jẹ́ wàsàmá ń zọ̀lì ìlà ká jẹ́ sánmà tí ń ṣe kíni tí ń dáàbò wá tí ń síjì bò wá tí ò jẹ́ kí òun ó pa wá so eléyìí agbọ̀dọ̀ jẹ́ bẹ̀ fọ́mọ wa ni àbá wa sọ fún wa síwájú pé fa ìtọ́lẹ̀bù fa àtìhìm tọmọ bá béèrè fa ìtọ́lẹ̀bù tọmọ bá béèrè nǹkan lọ́wọ́ rẹ pé ẹlẹ́kùn yìí fẹ́ nǹkan fa àtìhìm ẹkún wa o tó bá béèrè fún wa ní déédéé bí agbára bá fa àrùdìhìm sábà sì ń bínú tínú bá ń bí ọmọ èèyàn bàbáàdìhìm ṣe bínú rẹ̀ ó ti yọ tí ò sì ní bínú mọ́ ẹ wò nísìn ọ̀pọ̀lọpọ̀ òbí akùsíbì púpọ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwùjọ pàápàá jù láwùjọ tiwa yìí láwùjọ tiwa yìí láti máa rí pé òbí èébé ọmọ kọ́lá bá ṣe kóbi ló jẹ̀bi kọ́lá bí òbí mi bá ṣe ọmọ lù tó ikú nǹkan ló ṣe nǹkan ó wá mú wá lù ó wá lù tán wá ní àìmíkọ́ òun náà padà ikú nǹkan ló ṣe yóò wá ní ẹ tí ẹ bá ti kọ́ náà máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ èdè ìbá ìdí òbí sọ fún pé àmọ́ bínú ẹ má bínú ìmọ̀ pé wọ̀kọ́ ó ti tó bá tó bá náà kí máa tó sún ọmú kí tó wá sún ọlù nídìí o ó ti kọ́kọ́ lù lọ́nà àbòsí lọ́nà tí ó da tó yẹ kó bẹ́ ó tún wá fẹ́ fọ́ tiẹ̀ pé láti kíni láti pé ọgbọ̀rọ̀ má dákẹ́ o so eléyìí kò sí nínú ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam fún wa kò sí nínú ẹ̀kọ́ àwọn sálàfù ìpè ọmọ kékeré ọmọ bá ń kìí sọmọ kékeré nìkan ọmọ ọwọ́ nìkan torí pé nítorí báyìí láwùrọ̀ tí wáyé sọ ọmọ ọwọ́ báyà tó báyà ó jẹ́ bí àtúmọ̀ bẹ́ẹ̀ náà nígbà dáa ó ti tó máa bínú bínú nítorí pé ó sékéne nítorí pé ó kéré nítorí pé ọmọ kékeré gé ọmọ tó bá ti dàgbà náà tó báyìí pé yaba rí kankan tó bí inú by rdhim gbìyànjú pé ó sékéne ẹ̀yọ́ wọn nínú kí ló fà ó nítorí pé fa innahum dọ́kàndọ́kàn wọ́n nífẹ̀ẹ́ òbí wọn wọn ò nífẹ̀ẹ́ kí nǹkan kan kó sọ òbí wọn oníkẹ́ nǹkan kó tàbí wọn wọ̀yà àbúnaka jẹ́ àjàmù ó gbó gbìyànjú wọn wọ́n sì máa fi jìn ọ́ ohun tó bá ní kí wọ́n ṣe wọ́n mọ̀ ṣe wọ́n dá ah, òbí ó fẹ́ràn àwọn púpọ̀ wala takum alayhim thiqlan wala takum alayhim thaqila àfáàní mọ́ wàá jẹ́ bọ́dì lórí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ òbí mi ní ti bọ́dì ní lórí àwọn ọmọ lórí àwọn ọmọ rẹ̀ nígbà tó bá ti wọlé ní ti báyìí àwọn ọmọ ònífọ̀kàbalẹ̀ máa tọ́wọ́n bá tí wàá wá ti lọ bí sábà ìdí wọ́n tún jáde ní pé wọ́n bá parí wọn pé dáàdì bí wọ́n àwọn gbá bọ́ọ̀lù wọ́n máa gbá bọ́ọ̀lù wọ́n máa ti ogun ẹ̀ wọ́n máa ṣeré wọ́n máa ṣeré tìrìtì tó bá ti di pé bí ọwọ́ akọ́ mẹ́rin tó wọ̀ báyìí àwọn mọ̀ ti máa palẹ̀ máa kéré wọn díẹ̀ díẹ̀ tó bá gbọ́ pínpín báyìí àbí tó bá gbọ́ sí bẹ́ẹ̀ bá tún hùn hùn báyìí lé ọdún ẹ́ ẹ́ dáàdì ní ọdún ọdún ó sàyẹ̀ máa palẹ̀ mẹ́rin wọn ni so irú òbí máa ń ti báyìí ìyá ni ó ti di fẹ̀kìn ó ti di bọ́dí ó ti di nǹkan tó wo lọ́rùn àwọn ọmọ tó yẹ pé àwọn ọmọ òrí bí tí wọ́n kọ́ sí ni

ẹ̀sìn báwọn ẹ̀sìn nítorí pé kíni nítorí pé nígbà tí bàbá òun bẹ láyé náà ìgbésí ayé ti ń lò pẹ̀lú wọn kò lo ìgbésí ayé àánú pẹ̀lú wọn kò lo ìgbésí ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn kò lo ìgbésí ayé ẹ̀jẹ̀ pẹ̀lú wọn so irú ọmọ tá a bá ti wá nírú nǹkan báyìí pẹ̀lú tó ẹgbẹ́ sóhùn mú àmàlà láǹbà ṣe ọ̀rọ̀ tí ó dá láàmà sọ sí tó bá tẹ́ ìwà lù sáni sí àáfẹ́ ibú tẹ̀lé ẹ bá fẹ́ fún olóúnjẹ náà ẹ fún olóúnjẹ pẹ̀lú ìyẹpẹrẹ ní àbí tẹ̀ṣẹ̀ yìí kò ṣe tẹ̀ṣẹ̀ yìí ọmọ rẹ̀ láàrin àwọn èèyàn ẹ̀rí ríhun ó lòsì

kí n jí díẹ̀ mélòó kan pé dìde tọ̀ tó bá tún tọ̀ díẹ̀ bá ṣe díẹ̀ dìde tọ̀ ìwọ ò lè tí àyìn eléyìí wọ́n ti fẹ́ kọ́ mọ́ fi tọ́lẹ̀ tó ọmọ apariwo lọ́mọ lérí àbíkọ́ ọmọ wà àbíkọ́ ọmọ màwé gan ọmọ mi tí ó màwé nìsín bàbá yóò máa ìyá yóò máa pa bàbá yóò máa pariwo lé léyìn láàrin àwọn ọmọ fi ti ẹ̀yẹ sọ́ọ̀rí olódo olóògbé ogbó kíláàsì ẹ̀sìnbà fi ń lọ olóògbé ogbó kíláàsì àfẹ́rẹ́ irú ọmọ oníṣẹ́ báyìí inú rẹ̀ yóò máa bàjẹ́ yóò máa ní nkìmáṣ yóò máa kóra yóò máa fún àkì kò ní lè sọ̀rọ̀ bí táwọn ẹgbẹ́ rẹ̀ bá wà wọ́n máa fi ṣe ẹ̀yẹ́ tó gbogbo eléyìí kò sí ní máa padà ápà àkọ́ ma ní máa mọ ọmọ yàyà kúyà ni yóò mọ ọmọ kú olé yóò mọ ọmọ rorò kúrò táwọn òbí ẹ̀ tó bá gbọ́ pásídẹ́ẹ̀tì tẹ́lẹ̀ tó bá ní bàbá rẹ̀ òkú á ah, òrò pé á ah, bàbá ìfẹ́ ẹ̀sìkéèpù kìíní ẹ̀sìn bá òní tó gbogbo àwọn ọ̀gá báyìí <laughs> a gbọ́dọ̀ jẹ́ kí ìgbésí ayé ó débẹ̀ wàláì ọmọ gbọ́dọ̀ láàánú wa ni tí nǹkan bá ń ṣe wá báyìí tí nǹkan bá ẹwà nábì sallallahu alaihi wasallam ẹwà nábì àti Fátímà sallallahu alaihi wasallam àti Fátímà nígbà tó kù díẹ̀ kátánẹ́bí ó kù ànábì jókòó ń jọ́ kan Fatima wá wọlé nígbàtí Fatima wọlé ànábì wá ní marhaban bibnati wá wọlé ànábì ní kó jókòó ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ànábì wá sọ̀rọ̀ kan kẹ́lẹ́kẹ́lẹ́ ti Fatima létí Fatima wá fajúro wá fajúro tí ó pé inú rẹ̀ bàjẹ́ fún ọdún yá ànábì tún sọ̀rọ̀ míì sí létí ó wá tujuka ọ̀rọ̀ yìí tẹ̀lé Aisha wà bẹ́ẹ̀ radiyallahu anha gbogbo àwọn ẹlòmínà wà bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè béèrè lọ́wọ́ Fatima ń gbà yẹn pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àgbàtí lẹ́yìn bàtà nàbí sallallahu alaihi wasallam ń kú tán àìsà wa ń bèè lọ́wọ́ Fátímà pé ah, kí là nàbí tiẹ̀ bọ́ sọ nígbà báyìí báyìí ó ní ah onígbà tí sáà nàbí kọ́kọ́ sọ fóun láàkọ́ ni pé ah bóun ti wà yí o ọjọ́ òun ti súnmọ́ o àsìkò tí ń súnmọ́ tó wọ́n kú o òun náà nínú bàjẹ́ sí wọn ẹ wọlé sí àsìkò ń súnmọ́ tí ń kú o inú Fátímà wà bẹ̀rẹ̀ sí bàjẹ́ kí lọ́rọ̀ sáà nàbí sallallahu alaihi wasallam wa sọ fún sínú ẹ̀ tó fi á dùn wá ní àmọ́ ìwọ ni ó jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ wá bá mi inú ẹbí mi ẹ̀wọ̀n ní ti inú ẹ̀ wá dùn wá rẹ̀ <laughs> bẹ́ẹ̀ bá sọlé bẹ́ẹ̀ ní sẹ́wọ̀n bá kú báyìí ẹ wá wà ẹ bá lọ bí ẹjá wò sáyé bí wa ẹjẹ bá rẹ ẹ sọ bàbá wọn nígbà ọba yóò ti ẹ̀fẹ́ràn mi àbẹ́yọ̀ bá kú ẹkú tí ẹ̀kú ti dàgbà lóòótọ́ ẹ̀yìn ti dàgbà ń ti ẹjẹ́ káwọn náà sáyé àmọ́ bá sí mà látara ìfẹ́ tó ní sáà nẹ́bí látara ìfẹ́ tàbí sọ̀rọ̀ àwọn ọ̀sán láàmú létí ànábì sọ fún pé ìwọ ló ti kọ́kọ́ wá tó kọ́kọ́ tẹ̀lé mi tó wá bá mi nínú àwọn fámìlì mi inú fásitì wọn wá dùn ó ti bù ẹ̀rì so eléyìí ti tẹ̀lé pé fásitì kò fẹ́ kó mọ wà pẹ̀lú bàbá àwọn ó fẹ́ kí ibi tí ànábì bá wà kó wọn má jìnà síbẹ̀ ìgbésí ayé pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ó ti wọ́n pé tàbí bá kú sẹ́ni tìǹbò láyé òjò wá rí fóun gan ẹ̀wọ̀n tìǹbò láyé òjò wá rí fóun so náà ló pàpàtà ànábì sallallahu alaihi wasallam kú kí wọ́n á sí ànábì Fatima wa ń pe gbogbo àwọn sọ̀hábà tó wà ń bẹ àwọn Anas bin Malik gbogbo wọn ó wá ní àà ọ̀dájúmọ̀ nìyí ó ní ọkàn yìí sì balẹ̀ ara yín sì yá ẹ wá ń kó ẹ ń kó yẹpẹ ẹ sì ń bu ìpẹlẹ yà nẹbi sallallahu alaihi wasallam nítorí jẹ pé tún láti ní tó ẹ kán sẹnu síbẹ̀síbẹ̀ náà Fatima wá ń pa wá ń pè wọn ya Anas ìrẹ Anas ah, ó sì ọkàn rẹ ó sì dùn mọ́ ọlọ́kàn ààrẹ ah, ti ya ó ti rọ́wọ̀ gbé ẹwà ń bú yẹpẹ ẹwà ń bú lérí ànábì sallallahu alaihi wasallam tó ti ẹ̀kan ṣe nù lóòótọ́ nítorí pé kí ni látara àfẹ́ tó ní sí bàbá rẹ̀ ni máa nífẹ̀ẹ́ bọ́mọ ó ti nífẹ̀ẹ́ yàn àti kékeré náà lè yóò ti gbìn sọ́kàn mi máa ní lọ́kàn pé kọ́lọ̀ lè máa hmm, <laughs> so ẹ̀rọ pé eré lọ́mọ òun ṣe mi òsì tó bá lórí sọ bẹ́ẹ̀ ni pé lúlù tó máa ń lù púpọ̀ nù ó ti wá rí pé òun náà kú lágbára ní ti tó máa ń lówó lù yín di ẹ̀wùlẹ̀ gùn pa ni àwọn tẹ́mi náà bá wá dàgbà tọ́mọ bá ti ń sọ̀rọ̀ lẹ́yìn fún yàn kí yóò gbìyànjú kó fura sí ìwà téèyàn ń pẹ̀lú irú àwọn ọmọ ẹ̀rọ ẹ jẹ́ ká gbìyànjú tí yóò bá jẹ́ ẹ̀nà ọmọ gan tó jẹ́ wá jí túlá ẹ̀sìn bá èmi náà ṣe débẹ̀ òun náà ló fà á tí bàbá mi fi nà mí èmi náà ṣe débẹ̀ lèmi tó fà á tí bàbá mi fi nà mí ká má jẹ́ kọ́ ọmọ owó kórìíra wa ká má jẹ́ káwa lájẹ sábàbù tí ọmọ owó fi wá jáde tí mo máa wò pé á ti máa ti wà nílé gan inú ìmẹ̀ tiẹ̀ ní fọ́kàbalẹ̀ tó ìgbé tó wọn bá ti wà láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò ti gbàgbọ́ jọ ti lọ tó ta bá ti lọ́mọ tí bá ti rú bá kí ẹ fẹ́ wálé káfùrà sí wà wá ní bàbá káfùrà sí wà wá ní ìyá insha Allah ibi láti dáa tó bá ti jọ́ mẹ́jọ á tún máa kàn sí lórí àwọn tó kù inú àwọn ìdí máa ń fà tí ọmọ fi máa ya ìyàkúyà àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ta sí àlékún àgbóyẹ̀sì fún wa kó sí àlékún sàbáàtì fún wa innahu waliyyu dhalika wal qadiru alayhi wa hadha wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi sallam subhanaka allahumma wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk